mo kí gbogbo ọmọdé àtàgbà tó ń gbọ́ mi ẹ mà kú òwúrọ̀ tòní o ojúmọ́ rere mọ́ gbogbo wa ní gbogbo tẹ́tí ń gbọ́ mi jákèjádò àgbáyé podcast ọ̀nà rèé tá a pè ní jákèjádò àgbáyé orí orí ètò láti máa ṣe kíni wo láti máa ṣàgbéyẹ̀wò kí lórí wọn lórí là bá bọ àbá fòrì sálẹ̀ orí ètò náà rèé ọmọ yín náà ni ọ̀rẹ́ yín náà ni olólùfẹ́ yín jayé ọlá ọmọ ọba tíjáde ẹ̀mí alówó lódù bíi yèrè balógun ọ̀rọ̀ yín rèé táwọn olóyìnbó máa ń pè ní captain mo kí yín ẹ mọ̀ kú gbádùn o ẹ kú àtàárọ̀ à ń bọ̀ ná. ẹ mọ̀ gbọ́ ẹ mọ̀ jà ṣe lóní wo ná ẹ mọ̀ wùlẹ̀ já dé ìnà pẹnu lórí ètò orí náà láti máa ṣàgbéyẹ̀wò kí lórí ẹni jẹ́ kí gangan lórí ọ̀pọ̀lọpọ̀ àti ẹ̀mọ́ rò pé jìgìdì tá a gbé sára báyìí tó nírun là á pè é lórí ìbáṣọ̀n lórí ìbámọ̀ rọrùn ìbáṣọ̀n lórí ayé ọ̀bámọ̀ ti sáré kiri kálukú ọ̀bá ti mọṣẹ́ tí ó wẹ̀ ẹlòmíì ti wẹsẹ wẹsẹ wẹsẹ gbogbo orí ló funfun orí la bá bọ àbáfò sálẹ̀ kí gan lórí kí gangan níjà pé ẹ orí èèyàn tako ni orí èèyàn gbé ni ẹ gbọ́ gbogbo ọmọ nàìjíríà jákèjádò àgbáyé ibi tẹ́ ti ń gbọ́ mi lóòrọ̀ tòní kò sí nǹkan mìíràn tí ń dórí bí òsè lẹ́dàá ẹni kí sì lẹ́dàá ẹni lẹ́dàá ẹni lẹ́ni tó ṣẹ̀dá ẹni Èdùà ló dákó wá gbogbo èèyàn kárí fáká dúdú ni ọ́ pupa àbáyìnrín elédùà ló dá ọ ibikíbi tó bá ti wá ń gbọ́ mi lóòrọ̀ tòní tó o ti ń gbọ́ ohùn mi lórí àgbàgbé tí wọ́n ń sọ fún ọ náà ni pé tán bá pé o borí kó o fò sálẹ̀ ìtàn pé ní sọ fún ọ ní ọ̀rọ̀ kan ṣókí náà ni pé kó o bọ ọlọ́run rẹ o òun gangan lórí ìsàkúnlẹ̀bọ èsè kejì èsì méjì òun gangan lẹ ọ̀bẹ bẹ́gẹ́sẹ́ bọ́ọ̀lì alákìsà sọ́ńdọ̀ nígbà sọ èsè méjì ẹ gbọ́ hmm. lálà olù a ó gbé nǹkan wò lórí ètò lónìí mò ń bọ̀ ná. ẹ gbọ́ kẹ́tò wọn tó máa lọ síbi kan kó dán ìbẹ̀rẹ̀ ètò láwà á máa tún ṣe ní kíni o á máa ṣe lónìí dáadáa lọ́la. ń dá ń pè lórí ń lọ ọba tó dání. ó nìkan ló lè tún nǹkan tó bá dàrú ló lè tún tò. ń tó bá bàjẹ́ lágọ̀ọ́ ara ẹni òun ló lè mú tuntun sí i òun ló lè yọ kúò òun ló lè ṣe láṣepé ẹ gbọ́ èyí ṣe pé bóyá à ń pé ọmọ lọ ṣọ́ọ̀ṣì àbí lọ mọ́ṣáàṣì àbí ọwọ́ akéde lẹ́sìn níta ń sọ nìkan bóyá bá wà nílé ayé ìjọba fi torí ṣe ó dàbí gúnyángúnyán tó gúnyán tí ò fi torí àwọn ẹlẹ́dàá olúwa rẹ̀ ṣe ni ìran wọn a máa ní kókó àníbí rokaroka tó roka tí ò fi tọ́lọ́wọ́n bá ṣe ọkà gbogbo wọn a máa yọ gbẹ̀gbẹ̀ la fi ń pè é pé orí ní ẹbọ ẹfò sálẹ̀ títọ̀ lára tó máa pàdé lórí ètò ìjáyọ̀ ọ̀la yín náà rẹ̀ ọba jáde ẹ̀mí alówó lódò bí ìyèrè tí gbogbo yín mọ̀ sí the captain balógun ọ̀rọ̀ mo kì í mo kì í ẹ kú kalẹ̀.